ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà èmi fọlọ́wọ́n bá bẹ̀ yín mo fẹ́ lẹ́dàá yín bẹ̀ yín mí Àyìndé Músílà Akínsọ̀yà èmi ò bá yàn já o mo ń ṣe tèmi lọ bọ́lọ́wọ́n bá ṣe rán mi ni èmi ò ń bá yàn já ẹ lọ wádìí mi wò kò sí ìwà mo ń ṣe fàájì mi bọ́lọ́wọ́n bá ṣe rán mi ni ẹ ti understand sí gbọ́dọ̀ bá sọ pé èèyàn ń bá mi jà àbí èèyàn ń bú mi máa ń rẹ́rìn-ín ni tọ́ba wá fi wọ̀n mi máa ń rẹ́rìn ni because kò sí ìwọ tó kọ́ mi èso ń lè kọ́ tó jọ mí lógún lọ́mọ mi tọ́mọ mi bá ti ń live fine tọ́mọ mi wà okay tí mo dẹ̀ ń ṣe little sin tèmi náà ní fáwọn ọmọ lọ́mọ ẹ ti understand the sin àwọn ọmọ tèmi náà máa ma gòkè ni ẹ jọ ẹ jẹ́ ká sọ fọwọ́pọ̀. So, Thank you. Thank you very much ó ní tí n bá ṣe báyìí ara mi dá ìyẹn lólú ọmọ ẹ olú ọmọ ti fẹnu sọ ó tún fi gbogbo ara sọ wípé òun ò níjà pẹ̀lú èèyàn kankan o pé ìjà ti parí bẹ́ẹ̀ náà ni ìṣègùn náà jáde ẹ ó sì wá ṣe é ṣe báyìí kó jẹ́ pé olú ọmọ náà ni ó padà sí èkó tí ó máa jẹ́ tí ó kọ̀ntínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí chairman èkó ẹ bá pín fọ́nrán yìí bẹ́ẹ̀ bá ṣe rí káwọn ti NURTW kan lè mọ bó ṣe ń lọ pé olú ọmọ ṣe lọ gá àwọn lẹ́kọ̀ọ́ torí Ṣẹ́gun náà ti sọ pé tí ọ̀rọ̀ presidency làbújá ò bá tí ì bọ́ sí i pé òun ò tí ì lè dámọ̀ràn àti jẹ́ chairman lẹ́kọ̀ọ́ ìyẹn Tafa Ṣẹ́gun ló sọ bẹ́ẹ̀ pé kí Olúọmọ wá ṣe second term ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tá sì gbọ́ lánàá Bárúwá ni ilé ẹjọ́ dá padà sórí ìjọba eléyìí tó ti wá fìdí ẹ̀ múlẹ̀ tó fi hàn gbangba-gbangba wípé Baruwa ni ó ṣe president l'Abuja o torí eh, àfi tí àwọn tó ń bá a jà tí wọ́n bá tún tí wọ́n bá tún gbé padà sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí bàrúwá ló máa di àbújá mú tí MC Olúwa wọ́n sì máa padà sékòó gẹ́gẹ́ bí àjọsọ òun àti àti àjọmọ̀ òun àti Tafa-Sego tán sì ní báwọn ṣe fọwọ́ sí nìyẹn àti wípé MC Olúwa ọmọ náà tún wá ń dára báyìí o ẹ̀ torí ẹ̀ ni mo ṣe kọrin lẹ́ẹ̀kan wípé bí n bá ṣe báyìí àrà mi dáa ẹ̀kọ́ ẹ̀ fi lè mọ̀ wípé òun ò béèyàn kankan jà gbogbo àwọn ọlọ́pàá àbí gbogbo wọn kọ́ àwọn ọlọ́pàá kan ní Èkó ló ti lọ ra mọ́tò fún o tí ó ti ṣe bó ń ṣe tó ó ti fi hàn bó ń ṣe tó sí wọn tí náà sì dùn wípé àwọn dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ò ṣùgbọ́n orí ń ta mí ìjìká ń dùn mí làwọn dírẹ́bà tí wọ́n ṣe ń pariwo lẹ́kọ̀ọ́ àti káàkiri Nàìjíríà wípé owó epo wọn bẹ́ẹ̀ sì ni tíkẹ́ẹ̀tì táwọn ń já bí ìgbà tí wọ́n di ẹrù ńlá lé àwọn lọ́rùn ni tó tún wá gbé míì sáwọn léjìká bẹ́ẹ̀ làwọn ọmọ nàìjíríà ń béèrè wípé kí ni ìwúlò NURTW láwùjọ gan wípé yàtọ̀ sí pé bí wọ́n ṣe ń rèké owó lọ́tún lọ́sì lọ́dọ̀ àwọn tálákà àti ọ̀dọ̀ àwọn dírẹ́bà onímọ̀rúwá wà ń bẹ àwọn ọlọ́kadà wà ń bẹ wípé bí wọ́n ṣe ń rèké owó kò sí pọ́ńtú títì ṣe kò sí pé wọ́n ràn ìjọba lọ́wọ́ eh, bó tiẹ̀ jẹ́ pé indirectly ó níbi tó ti ràn <laughs> àwọn politician àwọn lọ́wọ́ àwọn náà náà lò wọ́n eh, àwọn èèyàn sọ wípé orí àwọn ni àwọn dírẹ́fà ti ń fa kìíní yìí eh, ọba àrà tíkẹ́ẹ̀tì lówó gọbọi àwọn làwọn máa san nítorí pé àwọn làwọn sanwó mọ́tò ẹ̀yin tẹ́ ń wò wáyé ẹ bá pín fọ́nrán ìkókalẹ́kókákó pàápàá jùlọ ẹ̀yin olórúfẹ́ ẹ̀yin RTW àti gbogbo ẹ̀yin tẹ̀ ń fi mú fílẹ̀ káàkiri lórí ìjà Tàfásígò bó ṣe ń lọ láàrin Tàfásígò ká mọ̀ pé níjà àti MC Olúọmọ ẹ̀wọ́n ti ní kò síjà mọ́ o bẹ́ẹ̀ sì ni MC Olúọmọ náà ti ní òun ò béèyàn kankan jà ẹ pé òjò ni òun òun ò béèyàn kankan sọ̀tá omi sì lòun Tàfásígò náà ti jáde ẹ nídìí èyí káyà gbọ́ ọ̀rọ̀ àwọn méjèèjì ní ògbẹ́ ẹ̀yin olólùfẹ́ ní RTW ẹ káàkiri nàìjíríà ẹ mọ́jà o <laughs> àwọn ọ̀gá yẹn ti ní kẹ́ ẹ mọ́jà o ṣùgbọ́n tí ìyà tẹ́ wá fi ń jẹ àwọn dráìvà yìí tí ó wá ń transfer sórí ìtàwọn aráàlú ìyẹn ni kí ìjọba bá mójútó torí èmi ò tẹ̀ mọ̀ pé NURTW ẹgbẹ́ àwọn agbèrò ah, ẹgbẹ́ agbèrò pé wọ́n lẹ́nu tó yìí àwọn mi ò rò pé ẹgbẹ́ professor àwọn professor gan lẹ́nu tó yìí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ gan ẹgbẹ́ àwọn tíṣà tán kọ́ wa ń léèwé ìjọba ò dá wọn lóhùn wọn fún wọn ní àtẹ̀sán tó yìí àbẹ́ẹ̀ <coughs> rí nǹkan ìjọba fún wọn látẹ̀ńṣọ̀ tó yìí bóyá káwọn náà yà á ti ọ̀rọ̀ agbèrò bọ́ o torí ìrè kárí mi dè go ìrè kárí mi dè go wíwà nónú ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o àwọn ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n sì ń bá àwọn ìjọba fa lọ́wọ́ lórí minimum wage náà ti dá wọn lóhùn ṣùgbọ́n wọ́n ń dẹ́gbẹ́ kan lóhùn <laughs> torí owó ń wọlé gidigidi iye tí àwọn yẹn ń pa wọlé ah ó dáa o àti wọ́n ṣe ń rí wọn lò nígbà òṣèlú ìyẹn ẹgbẹ́ NURTW ó dáa àwọn náà nìyẹn o àti Tàbáṣégò àtẹnusí Olúọmọ àti Kókó Zaria gbogbo wọn kankan náà ni gbogbo wọn kò sí yàtọ̀ náà bá bí èmi ò kò sí yàtọ̀ kankan náà nìyẹn ẹ bá pín fọ́nrán yìí kó kálé kó kákó orí kan ní ọmọ Yorùbá Àtàtà lẹ́wà tẹ́ ẹ bá ti tẹ̀lé wa ẹ tẹ̀lé wa pápápá ẹmọdé nàkú ẹnu ẹmọfà kókó ṣòfò kájọmọ kọwọrin yóò bá ní sàn náà àmọ́ sọ̀rọ̀ rẹ̀ ń bí ó dáa o a tún kájá fìpàdé sí inú fídíò mi ó dìgbà kan náà.